ọlọ́run fẹ́ lọ parí ìjà láàrin àwa àti ọ̀ọ̀ni ó wá mú ẹ̀rí wá ó ní àwọn ẹlẹ́bọ̀ gan wọ́n wọnú mọ́sáṣí ànábì ẹlẹ́bọ̀ ò lè wọ mọ́sáṣí gbẹ́nu ẹ̀ṣọ́ ọmọ àdìsí gan. wàhálà wà o mufti Iwo tún ti sọ òkò ọ̀rọ̀ ránṣẹ́ sí Sheikh Akeugba Gold lórí ọ̀rọ̀ àwọn ẹlẹ́bọ nínú fọ́nrán yìí o wọ́n ní tá ń rán mọ́ Sheikh Akeugba Gold níṣẹ́ láti lọ́mọ bẹ àwọn ẹlẹ́bọ fáwọn mùsùlùmí kódà mufti tún ní sheik akíọgbà góòdì òmọtírà wọn ni wọn ò má dé ìtì pẹ̀lú tùkùtù tí wọ́n ń tú nípa pé àwọn ẹlẹ́bọ kan náà wà nábì lọ sínú mọ́ṣáláṣí nígbà ayé rẹ̀ hmm, irú kí la máa pè lé ìbáyìí ó ní agbára kódà okọ̀ ọ̀rọ̀ igan ó tún ta bá ààrẹ ọ̀nà kakanfò ibà Gani Adams mufti ní kí ààrẹ ọ̀nà kakanfò lọ́mọ darí àwọn ẹlẹ́bọ ẹgbẹ́ tó joyè lé lórí nítorí oyè ààrẹ ọ̀nà kakanfò oyè oyè àwọn ẹlẹ́bọ ni kì í ṣe adarí fún gbogbo àwọn ọmọ Yorùbá ẹ wo ọ̀rọ̀ pọ̀ nínú òwe kọ́bọ̀ nínú fọ́nrán yìí ẹ jájìjọ wò kẹ̀dẹ̀ máa fi èrò tiyín sí kọ́mẹ̀ntì. owó náà fẹ́ẹ́ lọ parí ìjà láàrin àwa àti Ọọ̀ni ó wá mú ẹ̀rí wá ó ní àwọn ẹlẹ́bọ gan wọ́n wọnú mọ́sáàsì ànábì ẹlẹ́bọ ò lè wọ́n mọ́sáàsì gbẹ̀lẹ̀ sọ̀hún ọmọ àdìsí gan àwọn Yahudi Nàìjíríàn àwọn lọ́wọ́ sí Mẹ́dínà náà wọ mọ́sáàsì àwọn alùpùpù kìtàbù àwọn tẹ́ ní tẹ́ra ní àwọn àwọn tẹ́pẹ̀ àwọn tó ní tírà ní àwọn Júù àtàwọn Christian wọ́n lè wọ mosque àmọ́ ẹlẹ́bọ innamal mushrikuna najasun ọlọ́run ní ẹlẹ́bọ ẹlẹ́bọ ẹ̀gbin ni wọ́n ọlọ́run ló wí bẹ́ẹ̀ tí wọ́n wá sẹ̀gbẹ́ tí wọ́n bá ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ wọ́n bá ẹ̀jẹ̀ èèyàn àtẹ̀jẹ̀ ẹran wọ́n ta lórí kíní tẹ́jẹ̀ bá pẹ́ kíní ó ṣe ó nílé dúró mi wà máa rùn ni ṣé àwọn ìwé wá ẹni tí wọ́n gbé olóhùn bọ̀ ọmọ ọtí sẹ́nu ó di ọtí sẹ́nu ó sùsùsù ìwọ lórí òòṣà tí òòṣà wọn alápẹ̀lé àbẹ̀ christian kò ní gbogbo ìdọ̀tí yẹn àwọn christian àwọn yahudi ló lè wọ ọmọ sáà sí etí àfa wíkọ kàákọ̀ mọ́ bóyá ọkàn gbọ́n bìkan nínú dá yahudi nàìjíríà ni wọn ń lọ ni ilẹ̀ wa ṣú bá wọn ní Madina wọn wà tí gbà wọn aṣọ fún àbí ànábì ni wọn lọ sùn mọ́sálásí torí wọn èsẹ̀ lẹ́gbẹ̀ kírísẹ̀ èsẹ̀ lẹ́gbẹ̀ júò kírísẹ̀ lẹ́gbẹ̀ mistake lásán náà ṣe níbi ìsàlàyé ọlọ́run ọ̀tán àmọ́ èèyàn ẹlẹ́gbẹ̀ẹ́ burúkú ni ẹ̀jẹ̀ rẹ̀ gé orí èèyàn tẹ́ máa mo lu ẹ̀jẹ̀ tẹ́ máa pa odidi ọmọ ànábì ádámà ó ń dọ̀tí ni yín ṣé kírísẹ̀ máa ń gé orí èèyàn fún Jésù báwa ala àwọn tí ò yẹ wọn máa sọ̀rọ̀ ń pa ẹ̀sìn kẹ́ máa listen kẹ́ ẹ dá alẹ́ ẹnu yín ẹ má máa máa ti wú ẹ̀bọnú ara wọn wà sọrọ sọ̀rọ̀ ọmọ ìyá pọ́ǹtì ẹlẹ́ẹ̀kejì tá a fẹ́ jẹ́ kó yé wa nù pọ́ǹtì ẹlẹ́ẹ̀kẹta kí ni ẹ ń pè ní ààrẹ ọ̀nà kakanfò a ti sọ lọ́jọ́ ti pẹ́ ẹni tí ń pè ní ọ̀nà ó yẹ ẹlẹ́bọ ni máa darí àwọn olórí ẹlẹ́bọ yorùbá wọ́n èèyàn oyè Ààrẹ Ọ̀nà Kakanfò nínú mọ́sálásí gbogbo mùsùlùmí tí wọ́n sì ń bẹ tó tẹ̀lé Ààrẹ Ọ̀nà náà ni ọ gbọ́dọ̀ gbà torí oyè àwọn ọlọ́run Ààrẹ Ọ̀nà ni wọ́n sọ yìí pé ẹ̀yin ọba alẹ́ yorùbá ọba gbẹ̀sìn àwọn alálẹ̀ ọ̀dà fún ọmọ làwọn alálẹ̀ ń àwọn tí wọ́n ti kú ònú ayé ẹgbẹ́ tí wọ́n dálẹ̀ gan ó ti kọ̀ wọ́n àwọn tí ò níyì mọ́ ilé yín àtòwò yín lásán ló kù fún yín àwọn ọ̀tẹ̀lé yín o ọmọ Yorùbá ọ̀tẹ̀lé yín ẹgbẹ́ ẹ̀kàndẹ̀gbẹ́ lẹ̀ ní àtẹgbẹ́ yín náà ní ẹjọ́ máa ṣe minority tí ó fún ọ lóyè tí sẹlẹ́bọ lọ́mọ lọ́dọ̀ wọn má dé mọ́sálásí pé ọba rẹ̀ báwọn kristian gan ìṣòlórí wọn ọ̀mọ́ ẹ sì mọ ẹ mà fọ́nbù ẹ mà gà báyìí tó bá jẹ́ pé kírísítẹ̀ ló bá fi ọ́ jẹ ààrẹ ọ̀nà kakanfò kápẹ́ kírísítẹ̀ ni ìyẹn sọ pé àwọn nọ́mbà tù nù muslim lọ pọ̀ jù lẹ́yìn náà ni kírísítẹ̀ ẹlẹ́bọ wọ́n jìnnà sáà méjèèjì wọ́n ní wọ́n ní àwọn àfa wọ́n máa ń wá sọ́dọ̀ àwọn ẹlẹ́bọ ẹ̀yin náà ìlọ sọ́dọ̀ àwọn àfa ibẹ̀ yìí tẹ̀ wà ní olódò náà ni ṣé àmì pé kò sí nǹkan tó burú níbi tó ẹ pé tá a bá wà ní kíláàsì gbogbo àti àbá páàsì àbọ̀ sí kíláàsì kejì àbí tó háì ju ibi tá a wà lọ àwọn tí wọ́n páàsì wọ́n rí mẹ́rin àbí ẹni tí wọ́n tó wọn ṣé kò ní bá wọn níbi lákòókò ìṣètò class three làjọ wà àtàwọn àfáà tẹ̀ ń wí bá yìí class three làjọ wà ìgbà tágbọ̀yé yá wa tí ọlọ́run ń check wa torí pé a yàtọ̀ àwa ti upgrade kó mu class three yẹn àwọn sì remain class three torí wọn ò tí gbàgbọ́ yé tẹ́lẹ̀ kí wọ́n ṣe kíni wọ́n gbàgbọ́ yé automatically àwọn olódò ti ń bẹ lẹ́yìn táwọn ẹ̀sẹ̀ ń kẹ́kọ̀ọ́ tó wọn ti kàn táwọn àkọ́ wọ́n bá yé pàdé ní class kan náà so class kan náà lẹ́jọ́ wa àtàwọn afá ẹlẹ́bọ àtẹlẹ́bọ kíláàsì kan náà lẹ́jọ́ wà ṣé ẹ lè jọ máa lọ́dọ̀ ara yín bẹ́ẹ̀ bá ń gbà lọ́dọ̀ àwọn alálàáfà àwọn alálàáfà kò sí tó burú káwọn náà máa gbà lọ́wọ́ yín láwọn alálàáfà àrù yín kò síbi tí orí ò lè kún kọ́mọ́kọ́mọ́kọ́mọ́ nìna èyí ò lè pọ̀ tó báyìí ní Islam ká máa rí àwọn sàkúsàkù sàkúsàkù wa lẹ́jọ́ jẹ́lẹ́gbẹ́ sàkúsàkù wa tó ti ṣìnà kò pọ́sibù káfọ́ ọmọ ọlọ́run ànábì kọ́ sọ pé òun àwọn àgbòògùn lọ́wọ́ yín ogun wọlé bẹ́ẹ̀ bá lóògùn ẹ̀sìn ti polówó ó yẹ kí pè mí náà àwọn kan náà pè mí náà ní àwọn fún mi lọ́jọ́ mélòó kan àwọn kan ní àwọn fún mi lọ́sẹ̀ àwọn kan ní láìpẹ́ màá ṣe kí nígbò èmi tí mò ń gbádùn dáadáa kò sí ẹ̀ka tó ṣe èmi kò dẹ̀ sí ẹ̀ka tẹ́lẹ̀ fi ṣe wá kí lẹ́ ní. àwọn ẹgbẹ́ nẹ́tíwọ̀kì ni lábòjú mo ń lo MTN Glo wa pè mí pé àbá òun ó blọọkù láìrẹ́ yín kà máa rẹ́rìn ni nẹ́tíwọ̀kì ọ̀jọ̀ papọ̀ àwọn òòṣà tó wọlẹ̀ àwọn òòṣà tó dodo tó ti sà lọ àwọn òòsà tí wọ́n máa ń pokùnso iná ẹlẹ́yìn lò ọba àlekíọ́lá tó ní ayé òun ọ̀run òun ló ní òpùrọ̀ àtolódodo òun ló lẹni tó gbàgbọ́ àtẹni tí ó gbàgbọ́ ọba kan ṣoṣo tí ò sẹ́ni tó jọ kò ní bẹ̀rẹ̀ kò lópin